ẹsẹ̀ ìdárò kọ́rìntì kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìdárò kí ni bíbélì kò ṣe máa wá di ara rẹ. bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́. kábọ̀ ara rẹ pé débi kẹ́ẹ̀dé ọ̀rẹ́kùnrin máa wá di ara rẹ bí ìwọ bá wà nínú ìgbàgbọ́ yóò gbọ́ bí ó ṣe pé tiẹ̀. gbàgbọ́ yìí ṣe ìrìn àjò pé akọ́wọ́ rìn yìí ṣe ìrìn àjò ọ̀sẹ̀ kíni. olórí tó dá ọ̀gọ̀ọ̀gọ̀ láàrin wá ilé ayé la àárẹ̀ o ọ̀gọ̀ọ̀gọ̀ láàrin wá ọ̀gọ̀ọ̀gọ̀ láàrọ̀ àwọn nígbà wọn kú àwọn kú. àwọn ọkọ̀ tó kú láti yẹ ó jẹ́ fún mi lẹ́yìn ìgbà tó jẹ oúnjẹ alẹ́ tán ilé mẹ́fà sì tán ayé òní ni wọ́n pè àmì kúkú kúkú òjijì ọjọ́ ọlọ́jọ́ àmì ìgbà lọ ìrọ̀jọ́ ayé wa lọ́kọ́ níwọ̀n àti àsìwà láyé nìyí. ọ̀rẹ́ kò níwájú. ó lè ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ̀. Ẹ máa wádìí ara yín praise the Lord. Bí ẹ̀yin bá ṣe kí ni bẹ́ẹ̀ sì wà nínú ìgbàgbọ́. Ẹ máa dá ara yín wò. Praise the Lord. ìṣe pé kì í bínú o mo ní wọn ló ń bínú àwọn èèyàn ló ń jẹ bínú o pé ọba kọ́ mi rárá o ìtọ́ ọ̀yàn o mo mọ̀ pé mo lé o ṣùgbọ́n èèyàn ló jẹ́ kí n lé o. àsìkò. Prọfìtì nígbà tó sẹ́yìn. ó ẹsẹ̀ tó ń fà títítítítí tó ò borí tó bá bá ara panáwọ twenty twenty three and others. Ìwọ̀n wí. torí tí ọlọ́run bá ti gbọ̀n nílẹ̀ ó dẹ̀ tó tó ẹ jẹ́ lọ sínú Sunday school tí a torí a ò lè wà nínú ẹ̀sìn. pé ìwọ bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. ṣé kì í ṣe ìgbé ayé dọ́bùlà ìgbé báyìí ìgbé ayé ojú méjì mo ṣe wà ṣiṣẹ́ mo wà sára torí etí mi gbọ́ tí mo sùn. ṣé àwọn tá a gbọ́rọ̀ ọlọ́run láàárọ̀ ṣé kì í ṣe ìgbé ayé ojú méjì là ń gbé ayé dá ọmọ ọ̀run dá ọmọ ayé náà ṣètò pátápátá ọ̀run náà ṣe tòun pátápátá ẹ wò nígbà tí ó ṣe kú ó ló ṣẹlẹ̀ lórí òkú ta ló ń kà sí angẹ́lì ẹ̀rọ mi tó burú dé. angẹ́lì tún ní à ti lu bàbá yìí ó ti ṣẹ̀. òye gbádùn ọ̀run. àwọn náà máa ń gbàgbá yẹn ní ìtara tó lòdì ní wíwá ọmọ mi dánwò ọlọ́run ìwọ ọyàn látara rẹ̀ ìtújẹ àwọn ọ̀yàn wọ nítorí kíni àwọn kan ẹ̀ kò sì gbọ́ sí wọn. 人生啊。 virginity. Praise God. Kò 别挤哦 Motiva. bó ti ṣe àlọ́sẹ́gbẹ́ báyẹn. lose àbí mo parọ́ ni ẹ̀ dá mi lóhùn. ọgbọ́n tó ní ẹ̀kọ́ lórí dúkìá ẹ̀ ọ̀rẹ́ ìlànà ní méjì ẹ tó ta ilẹ̀ tó kó wájú òní kó lójú kó máa kú kú ìyàwó ẹ lọ kú ẹ sí ororo sùn. Praise

Okay, so Praise the Lord. ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ lọ sínú àpọ̀lẹ́ rẹ̀ òní padà sínú ẹ̀rẹ̀. Praise God. Ìdílé ìdílé bẹ́ẹ̀ sì ní báwa sọ pé yẹn lè ṣẹ́jú máa mú sí wọ́n máa lọ lé. Praise the Lord. Wọ́n dà lọ lé. Wọ́n yára ẹ̀wọ̀. require What about béèrè owó ọbẹ̀ ó lóun ò sí ó ní how to save them ẹ̀dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ò lè sọ fún pé òun ní òdẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ẹ̀yọ jẹ́ni ó ti jalè ó tọ́ kó sọ fún yẹn bíbélì sọ pé gbogbo àìsòótọ́ kí ló gbé lẹ́yìn bíbélì ó lágbára gan ó lágbára gan yẹ́n ìgbà bẹ́ẹ̀ ti ṣe bẹ̀tọ́ ó ti jẹ ọjọ́ náà ó mà ti dáràn yìí ìgbà tí mo ń wọ aṣọ yìí mo ní one thousand kan ó tẹ̀sí bẹ́ẹ̀ yàtọ̀ mo ṣàṣàṣọ́hùn àṣe ìgbà mìíràn bẹ́ẹ̀ fi two hundred tó wà lápò mi mo láfi ra tata fi jẹ́ ẹjẹ́ ó ti tọ́ sókè ẹ ọ mọ́mọ́ mi pamọ́ àti tó bá dọ̀ ẹjọ́ mi àti náà àti ibi jẹ́ ó tọ́ ọrùn ẹ mọ́ ṣùgbọ́n mi ẹ ọkùnrin òjò ló mo lè rí ten thousand mo lè mo lè náà. Eh, ẹmọ ọmọ mi kan tó kọ́lé sí ẹ̀rọ dáadé àsìkò olówó ní sáàtì wọn tó tó ń jẹ ní ìdí ìmọ̀ràn ọkọ wọn eh, ọkọ yẹn ò fẹ́ rẹ̀sìpọ́sibù obìnrin ló bá máa tẹ gbogbo ẹ̀ ọkọ ń gbà níbí ni òun àgbà rẹ̀ ó máa ń wálé òun ló ń gbà pẹ̀lú ọjọ́ kan ó wálé oníkòtò sọ́wọ́ ibi bá ti ń kẹ́rù ní ló ti ń gbogbo tó ń jẹ bá a lọ sí ojú ìjọba.